tíra àwọn onímọ̀ ẹ̀sìn Islam nínú àwọn àfáwà dáadáa tí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n fi gbogbo àsìkò wọn àti ńdọ́lọ́wọ́n bá tó fún wọn nínú àrísìkí wọ́n fi ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tíra wọn náà ni a máa gbéyẹ̀wò orúkọ àwọn afáà tí wọ́n kọ tíra náà ni Dr. Muhammad bùn Ali bùn Jamila abùn Jamil al-Mufari hafidhahu tí wọ́n kọ yìí ní tí a fi ṣe ẹ̀ṣá rẹ̀ òun wípé ó kó àkótán lórí àwọn òfin àti àwọn ẹ̀kọ́ tó yẹ kó ní kálukú wa ká mọ̀ ní ní ṣe pẹ̀lú Ramadan àti àwọn ìjọsìn míì náà nínú oṣù Ramadan wọ́n pe orúkọ tíra náà ní kòlẹ́sọ̀tù ahkami siyami wal i'tikaf abẹ́lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún mímọ́ àlékún albarka fún àfáàwà náà kó sì máa dùn oníkálùkù wa ní ládàá ìtí abá láǹfààní láti gbéyẹ̀wò láti inú tíra wọn wala la hawla wala quwwata àìjókòó wa yìí yóò máa wáyé ní gbogbo ojoojúmọ́ lẹ́yìn àṣùbà. àyàfi ọjọ́ júmọ́ òun náà ni kò ní wáyé èyí tí fi wáyé lẹ́yìn àṣùbà ní ọjọ́ yóò máa wáyé ní alẹ́ ọjọ́ sátọ̀dé a máa tẹ̀síwájú ní ẹ̀yìn àṣùbà lórí ọjọ́ Sunday a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra Riyadu Salihin ní kalami Sayyidil Mursalin yóò máa túmọ̀ sí pé láàrin ọ̀sẹ̀ a máa lo ọjọ́ àmárùn-ún láti lè fi Monday to Friday ọjọ́ márùn-ún láti lè fi gbé àgbéyẹ̀wò ahkamu síyámù rọmọdán ní láti lè fi gbéyẹ̀wò àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ oṣù rọmọdán abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó ṣàlékún aláfíà oníkàlùkù wa kó pèsè àríṣìkí tó pọ̀ fún wa mọ̀gá ìdá àti àpalẹ̀mọ́ fún abẹ́lọ́wọ́n kọ́lọ̀ jẹ́ kí ó bá wa láyé ó bá wa láàyè wa ọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala قال الشيخ حفظه الله ورعاه بسم الله الرحمن الرحيم wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba tó dá sí pé òun nìkan náà ni ìjọsìn tọ́ sí lódodo tíjọsìn ò nǹkan míì nínú gbogbo tọ́lọ́wọ́n ọba tó dá àfọlọ́wọ́n ọba tó jẹ́ ọba dẹ́dà nìkan náà ni ar-Rahmani ar-Rahim ọlọ́run ọba yìí òun ni ọba tí yóò kẹ gbogbo ẹ̀dá nílé ayé pẹ̀lú tọ́lọ̀wọ̀n ọba tó dá nínú òkè rẹ̀ tí ó sì kẹ ẹ̀dá yóò kẹ ọmọ ènìyàn lóbi wa láì sáyà bíi àwọn gbogbo ẹ̀ pátápátá ní ẹ̀dá ọlọ́run ó máa pèsè fún wa ní déédé bọ́lá ọba ní yíṣe kan ní kálukú ìkẹ́ ọlọ́run ọba yìí kò ní í ṣe bóyá yẹn sin ọlọ́run àbẹ́yẹn ò sin ọlọ́run bóyá yẹn mọ̀ àbẹ́yẹn ò mọ̀ bóyá yẹn gbà pé ń bẹ àbẹ́yẹn tiẹ̀ ní kò tiẹ̀ sí ọlọ́run ó kẹ́ gbogbo ẹ̀dá níbi èdè ntọ́lọ́run ọba tó ti pèlè ṣèkalẹ̀ fún gbogbo ẹ̀dá. arọ́hìn ọba tí tí ó bá di ọjọ́ kìyàmà oníkẹ́ni kankan àfi àwọn tí wọ́n jẹ́ nínú àwọn ọmọlẹ́yìn àwọn ànábì rẹ̀ àwọn tí wọ́n gbàfàkọ́ lọ́hùn tí wọ́n fi ilé ayé wọn sin lọ́hùn tí wọ́n sì fi ọlọ́run bá lọ́kàn ṣoṣo tí wọ́n ṣe ìjọsìn fọ́lọ́run títí àwọn eléyìí ni ọlọ́run ọba yóò ṣàkẹ́ lọ́jọ́ tí ò ní sí kẹ́ kankan kò ní sí àánú kankan kò ní sí oore kankan kò ní sí ìfọ̀kànbalẹ̀ kankan àfẹ́yítọ́lọ́run mọ̀ ṣe fún àwọn onígbàgbọ́ òdodo abẹ́lọ́run kọ́lọ́kọ́ ka oníkálùkù wa ó kà wá mọ́ àwọn tí ó kẹ́ ní ọjọ́ náà lẹ́yìn náà àfáàní ẹlẹ́mọ̀kọ́dìmá wọ́n ní àwọn ní àwọn ìtìsíwájú. Si ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kíra kékeré tí àwọn pọ̀ yìí ní tí mọ́sábà máa ń bẹ nínú tìsíwájú òun náà láàmà rí ní tó fà á sáfà tó kọtíra ti kọtíra àti àwọn ìgbìyànjú wo ni wọ́n ṣe títíra náà tó fi di kíkọ àti kí ni àǹfààní títíra náà tí ó tó ṣe fáwọn tí ó kà á ní gbogbo àti ó bá kà eléyìí tí a pè ní forward lédè èbó àwọn lárúbáwá wa máa ń pè ní alimọ̀kọ́tìmọ̀ ìtìsíwájú. alhamdulillah wahda àfáàní gbogbo ẹ̀yìn fún ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ni ẹ̀yìn òtọ́sẹ́nì kankan àfi allah torí pé gbogbo oore gbogbo ìrọ̀rùn gbogbo ìdẹ̀kùn gbogbo ìfọ̀kànbalẹ̀ gbogbo ìdẹ̀ra ọlọ́run lónìí nígbà míì ọlọ́run á fún wa tààrà tí ò ní sí láàrin wa sí ọlọ́run láàrin wa sí kò ní sí ẹni tí ọlọ́run bá yóò fún wa tí ó kan nínú àwọn rẹ. tí ó fi ṣe sábàbí oore wa. jama káwọn ọ̀nà fi wá dúpẹ́ fọ́lọ́run lórí kìíní kìíní tó náà nígbà ìfọ́lọ́run ọba tó pinlẹ̀ oore yìí. a sì sọ lórí ahọ́n wa bẹ́ẹ̀ lórí kìíríkì ara wa náà yóò máa jẹ́rìí sí pé a fi ẹ̀mí ọlọ́run ṣògbólóhùn tó wá tóbi tí sì tó tóbi tó máa fi ń dúpẹ́ fọ́lọ́run ọba ṣe ni òun náà ni gbólóhùn alhamdulillah rádìwá muhammad sallallahu alayhi wa sallam tó bá rí orí látọ̀dọ̀ ọlọ́run a ní alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat kódà nígbà míì bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nínú tí kì í dùn ọmọ ènìyàn nínú nínú tá a máa ń pè ní ìbànújẹ́ ànábì ó tún dúpẹ́ fọ́lọ́run ọba lórí ẹni a ala alhamdulillah ala kulli hal torí pé nígbà míì a máa fojú wo nǹkan míì láburú láì dáa bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ iwájú orí lọ́wọ́ bá fún wa àmọ́ ìdílé yìí mọ̀ sòtòrí ìdílé yìí ọpẹ́ gbangba ọpẹ́ kọ̀kọ̀ ọpẹ́ àdáṣe ọpẹ́ àṣepapọ̀ kò sẹ́ńtà máa fi fún táàmù fi ẹyin rẹ̀ fún àfi Allah subhanahu wa ta'ala. wasalaatu wasalaamu ala man la nabiyya ba'da muhammadin wa alihi wa sahbihi lẹ́yìn náà afáwa wọ́n ní àsàlátù ọlọ́run àti àsàlámù rẹ̀ kó bẹ lórí ẹni tí ànábì kankan ò tún ní wáyé lẹ́yìn rẹ̀ mọ́ òun náà ni muhammad sallallahu alayhi wa sallam kó mọ bẹ lórí gbogbo àwọn aráalé rẹ̀ aráalé rẹ̀ nínú mọ̀lẹ́bí nínú ẹ̀sìn tó fi lórí oníkàlùkù wa náà àti àwọn sọhábà rẹ̀ àwọn wọn tí wọn balùgbà tí wọn ti bà fún lápò ní sọhábà nàbí sallallahu alayhi wa sallam àsàlátù fánàbí ìmọ̀ tọrọ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn látọ̀dọ̀ ọlọ́run ọba fún ni torí pé eléyìí ni tí ó rẹlẹ̀ jù nínú mímọ̀ nínú ìtumọ̀ láti bá tí wọ́n pè ní as-salatu lò àwọn míì nínú àwọn àfa wọn ní as-salatu tó túmọ̀ sí òun náà ni rahma òun náà ni ìkẹ́ àmọ́ èyí tó dáa tó lékejì òun náà ni as-salatu bí máa ná àsànà ẹ̀yìn fún ọlọ́wọ́ bá Allah subhanahu fún ànábì sallallahu alaihi wa sallam òun náà ni òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá di ìgbẹ̀yìn ayé àwọn èèyàn kan wọ́n ti dé tí wọ́n máa pera wọn ní ànábì ọlọ́run àwọn onísọ̀rí nínú wọn tí wọ́n máa jẹ́ àwọn agbódegbà wọn ànábì wọn ò ju ọgbọ̀n lọ táàtì lọ ó lè dá sí pé àmọ́ ara wọn lómi náà tí mo pàpẹ mọ́ra ìdáná bí ọlọ́run àmọ́ lábẹ́ àwọn táàtì wí náà ni. ọ̀nìṣàyà àti ẹlẹ́ ọmọ ti ìṣẹ̀lẹ̀ fún ẹ̀dẹ̀jẹ̀lú ó ní ẹ̀rí àwọn ọgbọ̀n yìí dàjáàlù ni wọ́n àwọn afi dúdú pè funfun afi irọ́ òdodo ni wọ́n kulluhum yẹ́sùn annahu nàbì ìkọ̀ọ̀kan nínú wọn yóò mọ̀ sọ pé ànábì lòun. àlẹ́ àbábí ní kásẹ̀ tí ká gbọ́ kásì dìmú lódodo ànábì olóhùn ní ànábì ọlọ́run ọba o láàánábì yaba àdì ọlọ́run ọba ò tún gbé ànábì kankan dìde lẹ́yìn òun mọ́ torí ẹ̀ lọ́wọ́ bá fi sọ fún ọ́nà al-Qur'an al-Karim pé ma kana Muhammadun àbá ahadin min rijalikum walakin rasulullah wa khataman nabiyyin ọlọ́run ní Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ sí òun náà ni fátàmà ẹnẹ́bí yìí ẹni gbẹ̀yìn àwọn òjíṣẹ́ òun ọlọ́run ọba torí ẹ̀ mùsùlùmí àìsàn nígbàgbọ́ pàdánù kan ń bọ̀ àbójíṣẹ́ kan ń bọ̀ tí ó máa jẹ́ ànábì tuntun àbójíṣẹ́ tuntun tí ó yàtọ̀ sí tí ó tàbí wá takun tí ànábì sallallahu tó ti sọ kalẹ̀ lófin fún wa bí ẹ bá gbà bẹ́ẹ̀ ṣàhádà rẹ ti bàjẹ́ ó ti kúrò nínú islam ẹ̀tọ́ tí isa alayhi wasalam tánàbí sallallahu alayhi sọ fún wa lọ́nà náà sí tọ́ka rẹ̀ fún ọlọ́run qur'an al wípé yóò sọ kalẹ̀ nígbà ayé torí pé kò tí tuntun gbogbo àti isa ọlọ́run ni so tuntun àmọ́ ẹnì kan wà dé lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam tí mo lọ́wọ́ rí anábì tó sojúṣọ́ ọlọ́run bá tuntun tó lẹ́dẹ́ òpùrọ́ ni dajjalu ni. amma ba'd fahadihi khulasatun nafiyatun fi ahkam as wal i'tikaf lẹ́yìn náà àfáàní tíra wọn yìí òun ni àkójọpọ̀ àkójọpọ̀ ẹ̀kọ́ nípa ìdájọ́ ààwẹ̀ àti ìtìkáàfù tí ó ṣe gbogbo mùsùlùmí lọ́kùnrin wa lóbìnrin tí ó ṣe wá láǹfààní ṣàmìlẹ̀tún mọ̀tẹ́sọ̀rọ̀ wọ́n ní tíra àwọn yìí ó lè mọ́ tóbi o àmọ́ àwọn tó jẹ́ kókó tí mùsùlùmí ta bùkátà láti mọ̀ ní ẹ̀kọ́ bóyá ní ní agbọnrin mọ́jẹ̀mú ààwẹ̀ ni àbí orígun ààwẹ̀ ni àbí orígun àwọn nǹkan tá a lè ṣe nínú oṣù Ramadan kí gbogbo orí Ramadan ni ó fi tọ́ sí wa àbí àwọn nǹkan tó jẹ́ kókó nínú ẹ̀kọ́ nípa tí à ń pè ní alẹ́ ìsìkà ó ní àmọ́ bá nínú tíra wọn yìí lọ́kọ́sùtùmọ̀sán ilẹ̀ ha التي تكثر الحاجة إلى معرفتها من أهم المتون الفقهية المشهورة في كل المذاهب المعتبرة وني ريتراي ومن àwọn ṣàìṣà rẹ̀ لا ترى عوان ìsọ̀rí ìsọ̀rí عوان kókó ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú pàtàkì jùlọ ní nǹkan tí gbogbo wa tá a mọ ní bùkátà sí láti mọ̀ wọn làwọn ọmọ jáde láti inú àwọn síra ẹ̀kọ́ fíkì tó gbajúmọ̀ dáadáa àbáwọn síra tó lásìkò ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀tò ní nàdáàhì léètò ní ṣe pẹ̀lú mọ́jẹ́ àbí mọ́mọ́ Málíkì àbí mọ́mọ́ ni mọ́mọ́ Ahmadu fúnnu Hanbali ni mọ́mú àbú hanifa ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mọ́sí àbí tó gbajúmọ̀ dáadáa wọ́n níbẹ̀ làwọn ti mú wa min kutubil fiqhi al-qadimati wal haditha àwọn tún mú àwọn ẹ̀ṣà yìí wá láti inú àwọn tíra tó dá sí wípé àwọn ẹni ìṣíwájú wa nínú ìsìláàmù tí wọ́n kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí tíra mímọ́ nígbẹ̀ẹ́nú àwọn tíra àwọn ti lo ẹgbẹ̀rún ọdún láyé ibẹ̀ nínú wọn tó ti lu ọgọ́rùn-ún ọdún mẹ́sàn-án ibẹ̀ nínú wọn tó ti lu tó jù bẹ́ẹ̀ lọ àbí nínú àwọn tírà àwọn onímọ̀ ẹ̀sìn tó dá sí pẹ́tọ̀ àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tuntun tó ní ṣe pẹ̀lú gbígba àwẹ̀ tó rọ̀ mọ́ ìgbà àwẹ̀ tó rọ̀ mọ́ ìṣe ìtìká táwọn onímọ̀ ẹ̀sìn tá à ń bá ló gbà táwọn náà ti ṣe àlàyé nínú àwọn tírà wọn torí pé ó sì ń bẹ bẹ́ẹ̀ lóòótọ́ nínú àwọn àwọn nǹkan míì tí àwọn àáfàá àtàná tí wọ́n ti lọ ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn táwọn ò láǹfààní láti báyé lásìkò títí wọn táwọn kan ní táwọn fi ń báyé lásìkò títí wa tó sì tún wá rọ̀ mọ́ ó sì rọ̀ mọ́ ìjọsìn ó sì rọ̀ mọ́ àwẹ̀ ó sì rọ̀ mọ́ ìtìká àfikà láwọn onímọ̀ tí wọ́n mọ̀ ṣàlàyé fún wa bí àpẹẹrẹ òun náà ní abẹ́rẹ́ ṣáláwẹ̀ lè gba abẹ́rẹ́ àbí ò lè gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gbígbà táǹpẹ̀ ní sìríǹgì á rí wípé nínú àwọn ọ̀nà ìwòsàn ìgbàlódé ni bẹ́ẹ̀ náà ni fi hàn gba drip ká gba omi ká gba ẹ̀jẹ̀ kálá rẹ̀ gbogbo omi kálá rẹ̀ gbogbo ẹ̀jẹ̀ nínú àwọn àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbàlódé ni tó dá sí pé kò ní ṣe pẹ̀lú àwọn onímọ̀ wa tí wọ́n ti lọ so àfi kárí àwọn àgbààfà àwọn onímọ̀ tó dá sí pé wọ́n máa ṣe ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bó ló ṣe yẹ ká bá àwọn ìdájọ́ yìí bó ló ṣe yẹ ká bá lò torí ẹ̀ ààyè yóò mọ ọbẹ̀ nínú mímọ̀ àáfà ẹni àáfà àtàbárí wípé ẹ̀kọ́ àwọn àáfà àṣáájú ló ní kò ní ẹ̀kọ́ àwọn àfáà ìgbàlódé ayé mọ̀ bẹ́ẹ̀ báyìí ó ṣe máa bẹ lọ́dọ̀ àfáà tó bá ní ẹ̀kọ́ àwọn àfáà ìgbàlódé kò ní ẹ̀kọ́ àwọn àfáà tí wọ́n ti lọ torí pé bí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí ó bá sọ̀rọ̀ inú ìlú lẹ́sẹ̀ nígbà fún mi. Onílẹ̀ máa jẹ́. sọ́kè òun náà. ومن الموسوعات العلمية wọ́n ní nínú ibi tí àwọn tuntun mú àwọn tíra ní òun àwọn tíra tí wọ́n máa pè ní àjẹ́ ní bàbá mọ̀sọ́à àwọn ìsàkúpíyà tó pé àwọn tíra ńláńláńláńláńláńláńlá tá a máa ka ìdí rẹ̀ tí ó mọ̀ pé ogún ogójì ọgọ́ta táwọn kà nínú àwọn tíra nínú àwọn ìdí ìdí ìdí wọn níbẹ̀ làwọn ti mú àwọn àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ tí àwọn mú wáyé wàmọ̀wáàfẹ́ ìfẹ́yí alìmọ̀sọ́kọ̀ bákan náà òun náà ni nínú àwọn àwọn ojúpọ̀nà ibi tí àwọn onímọ̀ tí wọ́n ti mú tí wọ́n ti mú àwọn ìdájọ́ ẹ̀sìn wa lórí íńtánẹ́ẹ̀tì torí pé a rí wípé lásìkò tá à ń lò lọ yìí nínú ọ̀nà tá a máa ń gbà fọ́n ìmọ̀ tá a sì máa ń gbà ní ìmọ̀ íńtánẹ́ẹ̀tì òun nọ́mbà wọ́n. pẹ̀lú lè gbádànù pẹ̀lú lè sọ pé kò rí bẹ́ẹ̀ lọ́wọ́ tó wọ́n ní ilé wa òun ti bí tẹkinọ́lọ́jì wa bó ṣe lóòsí Kama má ti sọ àwọn ìlú tí ọ̀làjú wọn ti dókè yányán àwọn eléyìí ni gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ìkẹ́kọ̀ọ́ ìwá ìmọ̀ ìná ìmọ̀ ìṣàǹfààní ìmọ̀ orí íńtánẹ́ẹ̀tì ni torí ẹ̀ ẹni tó jẹ́ onímọ̀ láàfáà àbẹ́ni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọlọ́mọ kéwú kò lè mọ́ṣáláì ní bùkátà sí agbẹ̀rin tá à ní íńtánẹ́ẹ̀tì nìyẹn wọ́n ni على تحرير المسائل الفقهية وجمعها wa ولا wọ́n láwọn sì gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti ṣe àṣàyàn àwọn àwọn kókó àwọn ìdájọ́ ẹ̀sìn àti àwọn kókó tó ní ṣe pẹ̀lú mímọ̀ nípa ọ̀rọ̀ kíkù tó ní ṣe pẹ̀lú Ramadan àwọn kò àwọn sì ṣe ẹ̀ṣà wọn sínú tíra yìí wọ́n wá ní wàá sàlù lọ́họ́ ẹ̀yẹ́ ń fa àbíhà ọlọ́run ọbẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe àwọn láǹfààní àwọn lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tí ó bá ka tíra tí ó ṣàǹfààní bẹ́ẹ̀ àbẹ́ni tí ó bá gbọ́ kóun náà ṣàǹfààní nínú rẹ̀. walhamdulillah awwalan wa akhirah wọ́n ní gbogbo ẹ̀yìn tí olówó ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni níbẹ̀rẹ̀ àti ní ìgbẹ̀yìn Itu juga dah ni. Hmm. Lalu ni. Ya. ahkamu asiyam wọ́n ní báyìí àwọn ọmọ mú àwọn ìdájọ́ wá tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ asiyam قال الله تعالى طلب الله سبحانه وتعالى هم بوصرنا القرآن الكريم الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون من سورة البقرة آية 183 اللهم بني يا أيها الذين آمنوا اللهم يا أيها الذين أي ẹ̀yin أي ẹ̀yin mùsùlùmí Abdullahi رضي الله تعالى عنه وإذا سمعتم يا أيها الذين آمنوا ونبقى كيبا تنبان كالقرآن أبتمون كسيني لفي ẹwà kàdé bi tí ọlọ́run ti pè yín sí ẹ̀yin onígbàgbọ́ òdodo àbí wọ́n ka kùránì fún yín débẹ̀ ìyá ayọ́lẹ́bí náà àbẹ̀nù ẹ̀yin onígbàgbọ́ òdodo. abúlé abẹ́rẹ́ mọ̀sùlùmí radiyallahu ta'ala anhu tó ní ismail tó ní ẹ farabalẹ̀ o kẹgbọ́n tọ́nà fẹ́ sọ o wárùn kẹ́ẹ̀sì pa gbogbo tẹ́ ń bá ń ṣe kẹ́ẹ̀ pátì kẹ́ẹ̀ tẹ́tí ìmọ̀ àfáyọ̀rọ̀ ya mọ́rùkún bí i àwùṣàrọ̀ yẹn ni a kò bá ní bóyá orí kan bẹ tọ́lọ́hùn fẹ́ fún un yín lọ́lọ́run fún pàṣẹ rẹ̀ lọ́lọ́run fún pè yín nínú orí lọ́lọ́run ti fún yín ọlọ́run gbé sí àlékún oore fún yín àwòṣàrọ̀ yẹn ni háàkùn àdùn àbí nínú àwọn ìbàjẹ́ tó ṣẹ́kù tọ́lọ́run gbà lọ́wọ́ yín ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ yín tó bá rí bẹ́ẹ̀ kẹ́ gbọ́ ìpè ọlọ́run ọba a nù yọ tí wọ́n bá sì wò dáadáa ó máa rí wípé gbogbo àkígbàtà bá ti rí yá ìwé ẹlẹ́sìn náà mọ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà nǹkan kan fẹ́ fún wa ká ṣe sọ àbí nǹkan fún wa pa nínú tí ń bẹ lọ́wọ́ wa nínú ìbàjẹ́ parẹ́ níta bùkátà sí òun náà ní ká dákẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ náà. yá ayọ́ lẹ́dí ìdá amánú ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam ọlọ́run ní asiyam èyí tí a máa ń pè ní ààwẹ̀ ọlọ́run ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí kàmá kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn tó wá síwájú ní la'allakum tattaqun ọlọ́run ní tẹ́ ẹ bá gbà á bó wọn lọ́n ṣe ní ẹ gbà á ìpayọ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìsúnmọ́ ọlọ́run àlékún ìmánì ọ̀nà àti wàjújẹ́ náà ọlọ́run ní gbogbo eléyìí òun ọlọ́run ṣe rọrùn fún yín òun fi san yín lẹ́sàn-án ládàá rẹ̀ torí ẹ̀ lẹ́sìn máa rí wípé àṣé bí ààwẹ̀ bó ṣe jọ́ràn yẹn lórí bẹ́ẹ̀ ló jọ́ràn yẹn lórí àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ àwọn mùsùlùmí tàná sì jẹta sì gẹrin láti gbàtọ́ ọlọ́run bá ti pinlẹ̀ ilé ayé àmọ́ ìran àwẹ̀ tó jọ́ràn yẹn a máa yàtọ̀ nígbàsígbà lásìkò sí àsìkò ṣùgbọ́n àwọn tó wá àwọn náà ní àwẹ̀ tọ́lọ̀ ṣe lọ́ràn yẹn fún wọn eléyìí ló já sí pé gbólóhùn tọ́lọ́n fi ń bá wa sọ̀rọ̀ yìí yóò jẹ́ kí kárí wípé àwẹ̀ oṣù kan àwẹ̀ ọdún kan lọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn ni kò ní bọ́ sípò nira fún mùsùlùmí olódodo torí pé àwa kọ́ lẹ́ni àkọ́kọ́ bó ti ajá sí pé tọ̀ ìtọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn gan òun náà ni àwẹ̀ oṣù kan kìí ṣe àwẹ̀ ọdún kan bọ́lọ̀ bá lọ́dún kan náà láàfin gbà kò ní ní wá lára tọ́lọ́run sọ fún wọn pé ẹ̀yin kọ́lé ní àkọ́kọ́ àwọn tó wá síwájú yí òun náà ṣe àwẹ̀ lọ́rùn yẹn fáwọn náà ilé àwọn tí mọ̀ pèrè tẹ̀sí àtúgbò tẹ̀sí àtúgbò òun ni ká fi ọkàn ẹni balẹ̀ kájọ́ ọkàn ẹni kó tutù kájọ́ ọkàn ẹni kó rí wípé n tá ní o ṣe àà ju agbára rẹ àbágbára yín àlábọ̀ yìí lọ́rùn àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ bí àpẹẹrẹ ẹ má sọ pé tọ ẹ kìíní yìí láti gbà ẹ síbẹ̀ la ní ṣe o àwọn tó wá síwájú báwọn náà ṣe máa ń ṣe náà nù ìwọ́kọ́lẹ̀ ní àkọ́kọ́ ẹ rí i pé bẹ́ẹ̀ bá ní okun yóò wá okun fún okun àmọ́ tó bá dá sí pé àwa lẹ́ni àkọ́kọ́ tí wọ́n ní ká ṣe nǹkan nǹkan ni tẹ́nìkan ò sì ṣe síwájú wa bó ṣe lè kí nǹkan náà kó kéré tó kó má nídìí agbára tó òròjú ìkọlẹ ó lè dé bá mi pé áá ah, sẹ́mi ah, nìkan lè wá ní kí n ṣe tó tóbi yìí. àǹfààní ọlọ́run fún wa ní àyè àbá mi ti bá alẹ́ nínú republic ọlọ́kọ̀ọ́lẹ́ ọlọ́lẹ́yìn kọ́lẹ́ ní àkọ́kọ́ o àwọn tó wá síwájú yìí a ṣe ìran àwẹ̀ lọ́ràn yẹn fáwọn náà alhamdulillah nínú islam ààwẹ̀ tí ọlọ́run ọba tó ṣe lọ́rùn yẹn fún gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé àti èèyàn àtàlùjẹ̀nu wa òun náà ní ààwẹ̀ Ramadan òun nìkan lójú ọ̀ràn yẹn tọ́lọ̀ ṣe lọ́rùn yẹn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tó bá ti bàlágà torí ẹ̀ bá a ṣe palẹ̀mọ́ fún nàìjíríà kò síbi tó dé lórígun mẹ́rẹ̀ẹ̀rin nílùú áfíríkà bó ṣe máa ba náà nù tó kúrò láfíríkà tó lọ kọ́ńtínẹ́ǹtì ní olú amẹ́ríkà bó ṣe máa ba náà nù bó lọ europe ló wà sí ba náà nìyẹn bó lọ asia ló wà sí ba náà nìyẹn bó lọ australia ló wà sí ba nìyẹn gbogbo orígun mẹ́rẹ̀ nílé ayé kúlá mùsùlùmí wọ́n ti ń palẹ̀ mọ́ fún oṣù ramadan torí pé àwẹ̀ kan ní tọ́lọ̀ tó ṣe lọ́nà yìí lé wa lórí jama mùsùlùmí ó ti ẹ̀dá sí pé òun kọ́ ni àwẹ̀ tó jọ́ràn èèyàn nínú islam àwọn apá kan àwẹ̀ ń bẹ tó jọ́ràn èèyàn tá a máa ń kó wọn ní kafarot alkafarot òun ni àwẹ̀ ìtanràn táwọn jọ́ràn èèyàn bíi àwẹ̀ tó bẹ ń bí tí a ń pè ní azihar almọ̀dọ́harọ̀ òun ni kí ọkùnrin kó wó sùsùn kó wá fi ẹ̀yà kan páàkì kan nínú ẹ̀yà ara ìyàwó rẹ̀ kó máa wá fi wé ẹ̀yà kan nínú ẹ̀yà àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún láti lè fẹ́ bí màmá bí àwọn màmá bí àwọn ọmọ lóbìnrin bí àwọn ẹ̀gbọ́n lóbìnrin àwọn àbúrò lóbìnrin

ó máa ń dàbí ẹsẹ̀ ọmọ mi gbìyànjú báyìí lè dán o gbìyànjú ṣeré ipá débẹ̀ ọlọ́run ti ṣe léwọ̀ fún ọkùnrin lè láti súnmọ́ ìyàwó rẹ̀ padà láíláí kò gbọ́dọ̀ súnmọ́ tọ̀ tó bá wá wù ú láti súnmọ́ yóò wá ṣe ìtanràn yóò ṣe ìtanràn lórí ẹ̀ ìtanràn tó ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní summa yawduna. لما قالوا فتحرير رقبات من قبل أن يتلاسى الله يعين فهذه قصة وانا يي تسي فير فتح الله تسيب وقلنا وانا يقولي الله ننتهي نبي ẹwà ẹrú tẹ́tùlẹ̀ fún wọn lọ́n ẹwà ẹrú tẹ́tùlẹ̀ bẹ́ẹ̀ bá wá rí ẹrú àbí ẹ̀ níkàpá àti tú ẹrú lẹ̀ fàṣíyá mọ̀ṣàárọ̀ yìí ẹwà gba àwọn léra wọn gbáǹkọ bì tẹ́ẹ̀lì sinmi nínú àwọn tó tẹ́ẹ̀ ti gbàwé ni. bílẹ̀ iná ò bá ti rọ ìrọ̀rùn fa ìtì àmú sí tí iná mìsìkínà ẹ wà bọ́ àwọn aláìní ọgọ́ta. ìtafẹ́ ló bẹ́ẹ̀ ni pé ẹ rí i pé ọ́pṣàn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ mú wá fẹ́ ni bẹ́ẹ̀ òun náà ni kó gba àwọn oṣù méjì léra wọn àwọn oṣù méjì gbáǹkọ bì irú àwọ̀ yẹn nìyí ọ̀ràn yẹn ní òpópónà bá àyàfi tí ó bá lágbára àti gbà tí ó sì bọ́ aláìní tí ó bá ìdí ṣe ìtànà kò láǹfààní láti súnmọ́ ìyàwó rẹ̀ padà mọ́ láíláí eléyìí la máa ń pè ní agbèhàr àbí alimọ̀dọ́hàrọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn àpẹẹrẹ ní nínú àwẹ̀ àwẹ̀ ọ̀ràn òun náà ni kéèyàn jẹ́ sábàbí láì mọ̀ ikú ẹnìkejì àjẹ́sábà bí àìmọ̀ ń kú ẹnìkejì bí awakọ̀ awọ̀kadà tó lọ fi ọ̀kadà gbani tó lọ fi mọ́tò pani kò gbá lérò àtipá bíréèkì ló fẹ́ẹ̀lì ni oorun gbé e lọ ní tọ́ ó tàn ṣáàtì kú jàmá tó bá wáyé bẹ́ẹ̀ abẹ́lọ́run kọ́ lọ́nkọ́ máa ṣọ́ gbogbo oníkálukú wa bá a ti ń lọ bá a ti ń bọ̀ ìtẹ́ni tí ó ṣe tó jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́run yóò wà ẹrú mọ̀mìnà tí ó túlẹ̀ yóò tú ẹrú yóò túlẹ̀ tí ó bá wá ní kàtàlá tó ẹrú rẹ̀ àbí kò ní ẹrú tó túlẹ̀ ó tọ̀ nǹkan yóò gba àwẹ̀ oṣù méjì léra wọn dáńtọ́jú àwẹ̀ lẹ́yìn náà ọ̀nà yẹn ni jama àpẹẹrẹ ní òun náà ni kíyàn kí ọkọ kó bínú débi wípé ó ń fi orúkọ ọlọ́run ọba búra wípé òun ò ní súnmọ́ ìyàwó òun látara àbínú ó yan ìyàwó lódì ó sì forúkọ ọlọ́run búra jama bẹ́ẹ̀ ìbá lọ bẹ́ẹ̀ lóṣù kìíní tó lọ bẹ́ẹ̀ lóṣù kejì tó lọ bẹ́ẹ̀ lóṣù kẹta tó lọ bẹ́ẹ̀ lóṣù kẹrin tó bá sì lè ń pé oṣù mẹ́rin tọ́ ọlọ́run ọba ní ó ti tó bá kó mú kan nínú méjèèjì bóyá yóò sọ ìbínú síyàwó ẹ̀ tí ó súnmọ́ kó ṣùgbọ́n ìlú sọ di. ولا جك في سؤالنا مع الله سبحانه وتعالى وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن والسلام عليكم ورحمة الله وبركاته